kí ni ká ti pe ti ọmọkùnrin baálé ilé tó pàdánù ìyàwó rẹ̀ tí lásìkò tó ń rọbí látàrí wípé kò rí owó gbà ní ilé ìfowópamọ́ tí yóò fi ṣe ìtọ́jú ìyàwó rẹ̀ ní ilé ìwòsàn nígbà tí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tí wọ́n ń cash lọ́wọ́ ọkọ ìyàwó yìí tí wọ́n sì ní àwọn ò transfer tí wọn ò sì ní POS láti gbà owó lọ́wọ́ arákùnrin yìí ọkọ ò ní káàṣì lọ́wọ́ ó gbé ìyàwó rẹ̀ padà sílé ìyàwó bẹ̀rẹ̀ sí í rọbí nínú ilé níbi tí ìyàwó ti ń rọbí lọ́wọ́ ni ó ti gbẹ́mìímì látàrí àpọ̀jù omira nígbà tí kò rí ìtọ́jú tó péye ṣé <laughs> ẹ rí i pé eléyìí ó lágbára púpọ̀ ṣẹlẹ̀ yẹn bani nínú jẹ́ ó sì jẹ́ nǹkan tí ó dùn èèyàn bákan náà ni ti ọmọkùnrin kan ní ọjọ́ ẹtì Friday ọjọ́ karùn-ún oṣù kejì ọmọkùnrin yìí ṣubú lulẹ̀ lójijì látàrí wípé ó ti dúró fún ìgbà pípẹ́ lẹ́nu ATM machine nílé ìfowópamọ́ láti gba owó ṣùgbọ́n ọmọkùnrin yìí ó pàpà ṣubú lulẹ̀ lójijì ó sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀ ní ìlú Agbor nípínlẹ̀ Delta Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò. gbogbo wa la mọ̀ wípé ohun tó burú jù ni kí èèyàn lówó nínú àpò àsùnwọ̀n ilé ìfowópamọ́ kí àti gba irú owó bẹ́ẹ̀ kó wá dogun dọdẹ kó di ṣòro kó di wàhálà ká tó tó tó tó tó tó tó tó ká tó má rówó gbà kó ràn ọ́ pani kébi ọ́ pani ẹlòmíì àtago márùn-ún àti aago mẹ́fà ìdájí ni ó ti jí kúrò nílé lọ sí ẹnu atm machine lọ sí ilé ìfowópamọ́ láti rí i pé òun rí owó gbà á dúró títí títí títí títí tí síbẹ̀ náà kò tún ní rí owó ọ̀hún gbà títí tí ilẹ̀ ò fi ṣú àdánwò ńlá wàhálà ńlá ìṣòro ńlá ò ní àwọn ìjọba orílẹ̀ nàìjíríà ò ní wọ́n mú bá àwọn ọmọ orílẹ̀ nàìjíríà lásìkò yìí tí a bá nírọ́ pa síbẹ̀ o àwọn ilé àpapọ̀ ìyẹn CBN wọ́n ní àwọn ti print owó tuntun yẹn ní ọ̀pọ̀ yanturu tí àwọn sì ti gbé fún àwọn ilé ìfowópamọ́ commercial bank láti kó sí ẹnu machine kí àwọn ọmọ Nàìjíríà kan lè rówó gbà ṣùgbọ́n àwọn commercial bank yẹn wọ́n kọ̀ àwọn kan kọ̀ láti kó owó sí ẹnu ATM machine káwọn aráàlú kí wọ́n lè rí gbà ohun tí à ń gbọ́ ò wípé àwọn ilé ìfowópamọ́ commercial bank yẹn pé wọ́n ń lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn agent ìyẹn oní POS oní mobile eh, mobile banking POS yẹn pé àwọn ni wọ́n ń kówó fún látàrí percent tí wọ́n ń rí gbà lọ́wọ́ wọn tó sì jẹ́ pé àwọn POS agent yẹn náà àwọn náà owó gọbọi ni wọ́n fi ń lé owó fún àwọn tí wọ́n fẹ́ gba owó lọ́wọ́ wọn tó jẹ́ pé ó nira fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà láti san charges tí àwọn pos yìí tí wọ́n ń béèrè fún. kíní ọ̀hún ti wá dojúrú ó ti le gan débi pé hmm, ẹ̀mí tí ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ sí ni ó ti pàdánù iṣẹ́ àti okòwò rẹ̀ látàrí wàhálà yìí débi wípé ó ti kọjá àfaradà fún wọn. a rọ ìjọba orílẹ̀-èdè nàìjíríà um ilé ìfowópamọ́ cbn láti dákunjọ kí wọ́n bá ní túbọ̀ print owó yìí jáde kán bá ní print ẹ̀ jáde lọ́pọ̀ yanturu kán sì tẹ̀lé àwọn ètò àti ìlànà tí yóò jẹ́ kí àwọn commercial banks yẹn kí wọ́n lè kó owó yẹn sí ẹnu atm machine fún àwọn ọmọ orílẹ̀ nàìjíríà láti jẹ́ pé kí wọ́n máa rówó gbà bọ́kàn tiẹ̀ jẹ́ pé twenty thousand naira tí ẹ níyàn mọ̀ rí gbà lójúmọ́ náà nìyàn bá ń rí gbà ni tí ojú òpó sì da tó já gere sẹ́rí pé yóò tún rọrùn díẹ̀. orílẹ̀ nàìjíríà kò tí ì dàgbàsókè débi wípé kí cashless eh, policy yẹn kó múlẹ̀ dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ ni owó rẹ̀ gan ti já lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí látàrí pé ó fẹ́ ṣe transfer sí àwọn tó bá rajà lọ́wọ́ rẹ̀ tàbí àwọn oníbàárà rẹ̀ látàrí pé nẹ́tíwọ̀kì ọ̀dà nẹ́tíwọ̀kì àwọn nẹ́tíwọ̀kì àwọn ilé ìfowópamọ́ yẹn kò dára ó ẹlòmíì transfer owó owó ò dọ́dọ̀ ẹni tó transfer owó sí owó ò sì owó sì ti kúrò lákàntì ẹ̀ ẹ́ wọn ò sì dáwó padà wàhálà wàá bẹ́ sílẹ̀ láàrin oníbàárà láàrin tó tajà àti ẹni tó rajà àwọn ìṣòro yìí òun náà ni ọmọ orílẹ̀ Nàìjíríà kojú lásìkò tá a wà yìí tí a sì bẹ ìjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà àti ilé ìfowópamọ́ CBN kí wọ́n bá ní gbéyẹ̀wò kí wọ́n bá ní wọ́ọ̀nà àbáyọ sí ní kíákíá